òun ni àwọn di ogún àti mẹ́ta ṣe àyẹ̀kọ́ ẹ̀ wọ́n ti tí ó ẹ̀sí wa náà di ọjọ́ kan tó lónìí tí a kò ní sára èyí náà ni à ń lọ́wọ́ aya tí a ti dúró aya nìkì náà a bẹ̀rẹ̀ ní aya one hundred wọ́n máa ń sàlàyé nípa àwọn tí wọ́n láwọn bí mùsùlùmí wọ́n ti kú ní ìlú àwọn gbèsèrè àwọn akọ́sílẹ́bí náà sọ̀rọ̀ gbèsèrè náà sì rí ìsìláàmù kálánù ṣe náà rí ṣe náà rí dákì ọlọ́wà fún wọn tọ́lá méjì àwọn òfin àkọ́kọ́ òun làwọn tó jẹ́ sí pé wọn ò ní agbára wọn ò ní agbára láti ṣe ìdíra fún ìlú tí wọ́n wà lọ sílùú mẹ́rin látara ipò tí wọ́n wà bóyá ìwọ́jú bẹ̀rẹ̀ àbẹ́jọ́ méje àbújọ́ nìkan tí kò pé tán bóyá rọ ni orí ìtọ́lójú rẹ̀. ìfowópamọ́ láti mọ́kà lọ sí nàìjíríà pẹ̀lú háàlú rẹ̀ tó jẹ́ ìlà fún un ọlọ́run wà wọn bẹ́ẹ̀ àwọn àpín yìí ẹ̀wọ̀n ṣàwùjọ fún wọn. àwọn àtúntò yìí ó làwọn tó jẹ́ pé ìyẹn ò sá wọn wọ́n wọ́n lọ́ọ́ lè ṣe wọ́n lè fi ìjọba ẹ̀kọ́ wọn pápẹ́tà àwọn ọmọ ọ̀hún gbà wọn. Èyí jẹ́ra tí báwọn afá ti máa sálàyé. Pẹ̀lú àtúntà nípa Muhammad tó ní ìlànà jọ báàdà pàtàkì Mọ́kà. Lẹ́yìn ìgbà tí a ti fi pàtàkì Mọ́kà, èyí tó ti fún àwọn Mọ́kà fún àwọn àǹfààní ìyáwó àlú mi ti wà tí ìsìláàmù ò sì gbé nígbà yẹn ìwé pé ara wọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú ọ̀rẹ́ ìsìláàmù pẹ̀lú wọn àwọn náà ní ìsìláàmù yẹn pàtàkì nínú wọn àbí wọn ti hijira hijira tó sì máa lọ ní ìlà ẹ̀yà mi sà ní ìjọ ìyá nítorí pé ìyẹn lè wà láwọn àgbègbè míì níbi tó tó tó ń ṣe mùsùlùmí ìyá nàìjíríà tara nípìnlẹ̀ ìṣúná abẹ wọn ní gbà wọn láì fún ìsìlámù rẹ bọ̀tù wọ́n fẹ́ pàkìsì irú ìsìlámù tọ́lọ̀ fún ànábì tàmà ní súnmọ́ wọn á ní irú ọba tó pàkìsì rẹ ni àwọn oníjọ láì pọ̀ sílẹ̀ wọn á fẹ́ pa wọn ní ìdílé bá dàgbà irú kọ̀ǹdíṣọ̀ wa náà ẹjọ́ ni bẹ́ẹ̀ wọ́n wò sí wọ́n wò sí bí àwọn ìta àdàpọ̀ yìí náà ni àwọn fọ́jọ́ ní pé wọ́n lágbára láti rí ìjìra tí wọ́n kàn lọ́jọ́ méjì wò mí àbí pẹ́kẹ́jì ibi tí wọ́n ti ṣiṣẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ sí ẹ̀mọ̀ yìí èyí àwọn tó bá lágbára bẹ́ẹ̀ tí wọ́n ti pé àwárí wọn náà nígbà yẹn náà ìjọba tó ọmọ kékeré ni wọ́n tọ́jú rẹ̀ lọ́wọ́ ní níṣẹ́ oúnjẹ níṣẹ́ gbogbo olóògbé tí mọ́nì yorùbá tó di pé ó pè sí ìbòrí farada ni ó ṣàmójútó fún ẹni ẹni báyìí ẹni bá mi ara ti rí mi o kọ́nà kó mẹ́mí kọ̀ọ̀kan wá dúró tó ìgbà mọ̀ta ń ṣe mọ́jú ara padà tó lè kú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهاجر في سبيل الله نعم ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهاجر

وقال رب الحمد له أجرهم على الله لكان الله وزيرا وكيلا حسبكم Ọlọ́run jẹ́ sọ nípa ìjìra nígbà sọ yìí. Olúwàlúwà wọn ní ìyọ̀má jẹ́ títí tàbí Yorùbá. Àwọn olùkọ́ yìí láti ṣe àwọn ẹgbẹ́ náà ṣe é yọ ọ́ ọ́ ọ́ ìrọ̀rọ̀ yìí.

Ọlọ́run bá ní ìyàtọ̀ sí ìlú ìwọ̀n ẹni tí ó bá ṣe é jura àbójúrò rẹ̀ tó ń fẹ́ ṣe é jura bí a fẹ́ ṣe yìí ibi tí òfin rí ìsìláàmù rẹ̀ sí ó yá fẹ́ lọ bí ó ti rí ìsìláàmù rẹ̀ sí dáadáa ìgbọ́n kò ní í dúró àmì ẹ̀. ọlọ́run yẹ jù yẹ̀rọ bí ó lọ sí ilé àwọn ọmọ Olúwa ní ojú wá torí ẹ̀ tó ń gbé àwọn. Yóò rí nǹkan yẹn tí ó sì pọ̀ dáadáa wọ́n lọ́wọ́ ló ń dá nínú ilẹ̀ òun ló jẹ́ pé kí wọ́n rí àníyàn tó fẹ́ fi jẹ́ bí àníyàn Muhammad sọ̀tọ́lá lórí tó fún àwọn sọ̀hábà lọ́wọ́ ní ti jíra wọ́n ti jíra ó máa jẹ́ pé ẹlò ló wọ́n ti jíra torí ìtàn níjọra tó fún un ìgbéyàwó rẹ̀ torí jíra tó rẹ̀ ti bẹ́ẹ̀ tó rẹ̀ wọ́n kan rẹ̀ rẹ̀ ẹnu ọ̀rọ̀ yìí tí wọ́n ti jẹ́ nìkan gbogbo tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ lójú lọ́lọ́ba ń bẹ̀ tí wọ́n wọ àníyàn tó ń gbèsè ọ̀dà wa kò fò láàdá. ara wọn tó jẹ́ tó ṣe orí obìnrin bẹ́ẹ̀ tó yàwó pẹ̀lú torí ẹ̀ ṣe ìjọra lọ sí nàìjíríà. ó ti rí obìnrin tó wù ú. wọ́n á àdájọ́ ní wọ́n fún àwọn à ó ti dá wọn ó sì gbogbo ìdádọ́gbẹ́dọ́gbẹ́ ìtẹ́lẹ̀ eléyìí ti di mùsùlùmí oní àwọn ojú ọ̀rọ̀ àdájọ́ ní ẹnì kọ̀ọ̀kan ní ẹwọ pẹ́tù rẹ̀ ti yíra o mọ̀tàrà ti wá ìgbẹ́rẹ́ kòkò nínú ọlọ́run ọ̀rọ̀ sí o ẹni wọ́n fi lọ́la ọ̀rọ̀ sí o ẹni bá tẹ́lẹ̀ bíi láti ṣe iṣẹ́ ọlọ́run ẹgbẹ́ sẹ́yìn tó fọ́n tó bá pé ilé ẹ̀kọ́ ìgbéra ọlọ́run ìpínlẹ̀ sọ̀rọ̀ ìṣe alábi ìṣẹ́ bàbá kan jẹ́ ẹ̀rọ ilé yìí ọlọ́run wà máa ń yá ọ̀rẹ́ ìgbéra olóògbé Ọ̀rọ̀ tó wọ́n jáde nílé wọn, wọ́n fẹ́ ṣe gbéra nítorí tẹ́lẹ̀ lọ́wọ́ torí sàmì Muhammad wọ́n fi wá ṣe jẹ́ láti gbé sí wọn sá lódodo èyí ti fi dúkìá rí gbọ́dọ̀ jáde ní wọn àmọ́ kọ́ tó débi tí wọ́n ṣe jẹ́ lọ ó mọ̀ mọ̀ ìgbàlódé àbúkọ́ ti tó ájá ìwọ́n ti tó ìpínlẹ̀ ọwà olé ìpínlẹ̀ ìpínlẹ̀ bá wọn lójú ọ̀nà wọ́n sì ti bẹ́ẹ̀. Mo rò pé ní jẹ́ lọ. Ọlọ́run àwọn bẹ́ẹ̀. Bàbá ìjọ ọ̀rọ̀ àjẹ́ ìlú ẹ̀sìn rẹ̀ ti gbó. Gbogbo gbogbo gbogbo gbogbo tó ń lọ. Àmọ́ mi rẹ̀ ti mú wọn bẹ́ẹ̀ ti sọ ìfẹ́ ọ̀rọ̀ ìdílé ìlú ọ̀lẹ́ ìlú ọ̀lọ́ ìtúgbẹ́ ilé ní tó múra ń lọ àdúgbò rẹ̀ tó ìsú ọlọ́run ní àwọn ọ̀rẹ́ tó ń bọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ń bọ̀ ẹ̀fẹ́ rẹ̀ gbọ́dọ̀ ọgbà ẹ̀fẹ́ rẹ̀ gbọ́dọ̀ ọgbà tó àbí òbí bẹ́ẹ̀ nígbà mìíràn tó àtúntà tó wọn láàrin tó bá dá lọ àní tó bá dá ó máa ń jẹ́ kí ẹ̀sán ṣe

nínú ẹ̀ṣẹ̀ tó bá fẹ́ ni ọ̀dá ló wá fẹ́yàn lẹ́yìn wá tó bá fẹ́ ojú ẹ̀kan tó ààrẹ àtàkàrí yóò fẹ́ ọ̀rọ̀ ojú wá ní sọ fún wa àmọ́sẹ́ni gbọ̀gbọ̀n náà gbogbo ń tá a bá fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe kan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe ẹlòmíì tó ń pé ó lọ lára dáadáa tó fẹ́ ṣe ó lọ lára lọ́wọ́ tó gbé ṣe é ṣe tó lára ní ìdílé ìfẹ́ ṣe nígbà tó fẹ́ ṣe nígbà tó ní ájú ìfẹ́ fẹ́ ṣe nǹkan ó lè ṣe kíákíá wọ́n ṣe nǹkan ní wájú lọ́wọ́ kí òbí wa ní orí omi ẹgbà wáyé bá bọ̀rẹ́ kan. Ìgbà tó ń bá ọmọ ọmọ ọmọ ọmọ فليس عليكم جناح أن ولا إن خفتم عيلا بهم الذين كفروا إن المسلمين لا يكون ọlọ́ọ̀bá ọgbẹ́ sọ̀rọ̀ nípa ìrún onírìnàjò gbogbo ìsìlámù sọ nígbà tí ìrìn àjò báwo ló fi kún rẹ̀. ẹ̀rí tí bàbá lọ́sẹ̀ rẹ̀ pẹ̀lú sí akọ́sí àwọn ìtìsíwájú kan sí àwọn ìlànà tí a fi kí ọ̀rọ̀ náà rẹ̀ o. àwọn ìlànà ń bẹ̀rẹ̀ ní kùrọ̀hálì bẹ́ẹ̀ bá tẹ̀lé àwọn ìlànà wọ̀nyí ẹ̀ nínú kí bẹ́ẹ̀ bá tú nǹkan mi lọ sí níbi bá pé ìtọ́lọ̀ máa ń sọ gbọgbọn òun tó ẹ̀tọ́ fún àwọn èèyàn ìdílé wọn àdéhùn àwọn èèyàn ní fi ìtọ́lọ̀ ọba ní kí wọ́n ti ó fàárẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti tẹ̀lé òkú náà láwọn ìjọ yìí tóbi ọ̀pọ̀ ìtọ́lọ̀ bá wí ọ̀pọ̀ táwọn èèyàn ń jẹun ọlọ́run wọ̀ Ọlọ́run tẹ bá sóyìn àjò, ẹ̀sìn àjò. Ó bẹ̀rẹ̀ tó ní àwọn ọ̀tọ́ sí ní àwọn àpá. Ìrìn àjò ń sóyìn àjò bọ́lá ìrìn àjò ẹ̀sìn ní bẹ́ẹ̀ wọ́n ti rí bíá, àbí ìbẹ́ẹ̀ wọ́n lọ fún jihad. Àwọn àpá mi ìlọ̀bẹ̀. Àwọn alóòkú ìdòdó máa ń jẹ́ ìrìn àjò ètò ìṣẹ́nu. Sẹ́ni tó rà dé, olúwa ní ìṣẹ̀lẹ̀ nígbà ààrẹ ìgbà òun náà ní ìjọ ìpè ní ẹ̀sẹ̀. Ọlọ́run ní Fàlẹ́jà Alẹ́kọ̀ọ́ Bìnà kò sí láti mú Àṣẹ́rẹ́ fẹ́ bí nínú àwọn àwọn oníṣẹ́jọ́ àwọn ọ̀gá tẹ̀sí wọn kù bá láìsí nínú àkàdájú mi tó bá ní àjò. Ẹ̀nà tó ti sọ̀rọ̀. Ẹni ọ̀rẹ́ sọ àwọn ẹgbẹ́ tí ó lọ sí àkókò ìlànà ní ìlànà ọ̀rọ̀. Ṣé ẹ̀rọ pé ọlọ́run fẹ́ gbé iṣẹ́ mi fà á láti dúró ìlọ́lọ́fẹ́ gbé ìṣẹ́ mi ń ṣáwó kiri ẹ̀rùn ṣàkúyà ní pé ní tó lè jẹ́ dúró kù ní ìrìnkọ́pọ̀ Ẹ̀bá ń bẹ̀rù pé àwọn gbèsè rí tí wọ́n fún dàmú rí. Ẹ pàíra ìdàmú tẹ́ lè rí lọ́gbọ̀ àwọn gbèsè rí tọ́bá tí ń pàyà rẹ̀ àà ẹgbẹ́ rẹ̀ kù. Àti ọ̀pọ̀ àti ti fi ìta ìta lè orí ẹgbẹ́ rẹ̀ kù nítorí kí ní ara àgbègbè yìí pọ̀. Gbẹ́gbẹ́ tí ní oṣù tí màá fọ ara wọn. Wọ́n ní àtẹ̀lé kan ní mọ̀ fún ìrìn alára àti àtẹ̀lé kan máa gbé wọ́n tó ẹgbẹ́ ìdí. A sì jẹ́ wípé ẹlẹ́gbẹ́ yìí ẹgbẹ́ ọ̀gbẹ́ tó ti mọ̀ bọ́ ẹgbẹ́ nígbà tó ọwọ́ tí wàá ti fẹ́ tó gbọ́dọ̀ pé nítorí bí ẹbí rò pé pé bẹ́ẹ̀ bá ń bẹ̀rù káwọn dèdè náà dà wọn ní tọ̀ káwọn ń bẹ̀rù wọn kọ́. ẹ ẹ lọ́dún lọ́dún náà bá ti rí pé àwọn dèdè lè di Tọ́lára ń dáwò lórí rẹ̀ rí. À ń lọ Àbújá, a sì ní ọmọdé. À ń lè tó, tọ́lá àwọn ọmọ ẹ̀rọ lórí ojú omi nínú ìdíjú ní ilé ìdáwọ́ ọwọ́ dákò ilé. Káwọn dákò ilé orí gbẹ̀mí. Àwọn ọmọ gbẹ̀gbẹ̀ rí. Yóò sì lọ́gbọ́ kọ̀wà pé kí lọ́wọ́ fà á tó já sí pé àti ní bẹ́ẹ̀rù sí àwọn ẹgbẹ́ yìí wọ́n dá lọ́nà. Àwọn tàbí wọn á béèrè náà nínú ọmọ nígbà ayé tó padà. Wọ́n lè àmọ́ yìí kí ló wá dé ọ̀pọ̀lọpọ̀ wọn àti láti pẹ̀lú ìjọba ẹ̀lẹ́yìn. Ṣé pé ìrìn àjò táwọn ṣe ń rìn, àárín ní fọkànbalẹ̀ ń bí ìrìn àjò wa. Ìfọkànbalẹ̀ báyìí pé kò sẹ́ni tó dàgbà lójú ọ̀rọ̀ bí sára lọ hajj agbèrè ọ̀tún lẹ́yìn náà lọ hajj lásìkò yẹ kò sẹ́ni tó agbára ti dọ́wọ́ mùsùlùmí tó wọ́n gbà sọ pé agbára kan dọ́wọ́ mùsùlùmí o bẹ́ẹ̀ pé ẹ máa rí obìnrin gan abẹ́nìkan lè sẹ́wù láti mo ti fẹ́ mi ìpáyà wípé tí mùsùlùmí rẹ̀ ti ń pa ọ́ èmi sì ń mọ́. wọ́n ní bẹ̀rẹ̀ ọmọ kan ọmọdé láti lọ sí àwọn ìdílé ọmọ àwọn àríwá sẹ́yìn táàmì tọkọ̀ balẹ̀ táàmì ìṣèkọ́ sí ìṣúlé pàtó. àmì mi ní ìyá máa rí àkọlọ̀ nínú ọ̀nà ọ̀pọ̀ nínú ìlú ọ̀hún sọ̀rọ̀. àmì mi ní sọ tààrà ọlọ́run tààrà ọlọ́run ti fún yín. Pẹ̀lú tààrà ọlọ́run ti fún yín ẹ̀dì bàtà ọ̀dọ̀ lọ. Pẹ̀lú ẹ̀rọ ìṣe yìí, ó bọ̀ pé ohun tó fà á táà tó ṣe pọ́sibù ní ẹ̀dì táà ń bẹ̀rù pé àbẹ̀bẹ̀ àwọn amúlábí lórí lónìí. Ibi tí náà lẹ́nu láti bá tó jọ̀wọ́ ẹ̀ eh, láyé ìsìn bẹ́ẹ̀ sì máa ń sọ pé pé tàbí ti bẹ́ẹ̀ bá ń wù ní pé ẹni lọ́wọ́ tó ń bọ́ ẹ̀ ń dọ́gbọ́n ni kò tàbí ti bọ́ agbára ìjọba ẹ̀rọ ni wọ́n kàn ń ọ̀dà ìgbàgbọ́ àdúgbò ìgbàgbọ́ ọ̀dọ́gbọ́n ni bẹ̀ẹ̀ ẹ̀ fọ́nà tó máa ń ṣe àdìgbò tó tà ń ṣe fọ́nà tí a ní pé a ní payà báwọn kan ní ìdààmú alójú ọ̀nà tí ó kàtà ló di kò láyé ẹ̀ kò sí tó lè tìlá lọ láéláé èyí ló kàtà sí ló ló láti fi lọ. nínú àwọn àyà tí wọ́n ti a lè ra sáǹdì rẹ̀ àbí ká tẹ̀lé láti ra nígbà tó sábà láti ṣe. nínú ọ̀rọ̀ ọ̀sùn tí wọ́n wá ń ṣe ó yẹ bí wọn kù ọwọ́ sọ̀rọ̀ àpá àdúgbò ẹ̀. ìyẹn ni pé àkọ́kọ́ tó bá mú gbèdé sí pé káàlù mẹ́rin báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá wọn kò sí ń jẹ́ gbèdé kò sí ń jẹ́ mẹ́rin tó bẹ́ẹ̀ tó nínú ṣe ọ́sùrò ẹgbẹ̀gbẹ̀rún ní olè títí báyìí kò sí bẹ́ẹ̀ níbi tó kẹsàn-án ilẹ̀ fún wọn. wọ́n ní gbogbo àwọn tábà ní wọ́n ń sọ mọ́tò gbòógì àbí kàtàkùn náà wà Nígbà jẹ́ pé ó bẹ̀rẹ̀ ní ibi adìmẹ́sẹ̀ kọ́sì lónìí, ó lè dìgbà míì táwọn èyí láti ká ní kọ́sì lónìí. Òun jẹ́ pé ẹ̀mọ ẹ̀mọ àwọn ọ̀rọ̀ àpá mi yìí pé lápẹ̀jú ẹ̀sìnà travel wọ́n á fẹ́lẹ̀ sí airport. Ìyá ti airport yẹn ló gbé lára pé ó lè kí ó lè kí ìrìn oníwájú ní airport àwọn àpá àwọn kàkiri àwọn ẹgbẹ́ ẹ̀ mo jẹ́ pé wọ́n ń fatuwa ìkàdá ìyá ìmọ̀ràn kéńtì gẹ́gẹ́ bí ìjà mọ́rán agbélé yìí ẹlòmíì kò ní ìgbẹ́gbẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní ẹ̀rọ yìí ẹlòmíì ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀ ní ìlú ẹ̀rọ sọ bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ mi ṣé ó wà fún ìlú ẹ̀rọ lọ ni but ní ọ̀sẹ̀ lẹ́sẹ̀ sọ yìí ìmọ̀ ẹni tó yẹ àlọ́pẹ̀lẹ́ ilé ẹ̀fẹ́ tí àwọn ọmọdé àbá fún mọ̀ lánàá tún mọ àwọn kóòdù kọ̀ọ̀kan tó pé àwọn àfihàn sí àwọn àfáàgbà ńláńlá ni irú ìṣe àṣọlá àṣọlẹ́kùn sí pọfẹ́sọ̀ lọ́fọlá rọ tó mọ̀ sí mọ̀ ẹ̀rọ wọn mọ̀kálàfà ìṣọ́ tó ń gbé láti gbẹ́ lé ọ̀nà ojú but alẹ́ ìyàtọ̀ tí à ń pè àwọn àfà àmọ́wé àwọn àfà ní ìgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà pé pátí wá máa ń change tí èsì pẹ̀lú ìfẹ́ nu nígbà táwọn àfà ń gbé pátí wá yìí àwọn ilé ẹ̀kọ́ wa táwọn àwọn ẹ̀kọ́ sígbà náà bí ẹ̀yìn ìlú ìwé tó lè náà ní ìlú tí wọ́n rí ẹ̀kọ́ ọ̀sùn tó wọ́n sọ̀tún tí ìlú náà pè ìlú ni travel ni bí àti bá ń lọ síbi kan láti ìyá náà bí ẹ̀yìn ìlú ni èsílé. tó ìfẹ́ tó bá sílẹ̀ ló ń ṣe ọ́sùn tọ́ba pè ní mi tọ́pọ̀ mi ọwọ́ kan ìdílé ti pẹ́ kò sí ilé náà ẹ̀kọ́ kan pápá lọ ni ìgbà yẹn tó bẹ̀rẹ̀ kọ́sùn ìbẹ̀rẹ̀ àwọn pé ibi tó jẹ́ kọ́sù lánàá olùmọ̀jẹ́ kí wọ́n wọ àpèjú ilé ètò yẹn kí wọ́n tó lè wọ́n ti kọ́sù ilé ètò yẹn pẹ̀lú ẹ̀yọ ètò ètò ètò. àwọn àwọn ìlú ìgbàlẹ́ ìgbàlẹ́ kò jẹ́ pé ibi tí ń gbèrè ibi tí àwọn ìlú ti ń ṣiṣẹ́ ó tó lé àwọn ìṣègùn ọ̀fọ́. bẹ́ẹ̀ sì ni èyí lè ṣe kọ́sù ó máa gbé ìyàrin sí ilẹ̀ ìgbìmọ̀ ẹni gbéra láti rí àwọn tí ó lẹ́kọ̀ọ́ ẹni ìrìn àjò tó tó wà ní fẹ́ẹ̀ni ọ̀yọ́ fẹ́ẹ̀dì ọ̀yọ́ fẹ́ẹ̀ni kan igbó kankan. àbí tó tó wà nígbà gbọ̀ngàn fẹ́ẹ̀ni kan gbọ̀ngàn so ẹ̀sọ́ ẹ̀ lé sí ìlú ẹni kọ́ sí ìbẹ̀rẹ̀ rẹ̀. ìdí kọ́ sí ìbẹ̀rẹ̀ rẹ̀ àti ìpín ìbáyìí so fún àwọn ìbáyìí ó lè jìnnà ó sì lọ jìnnà níjọ ìyá yín tí yóò kéèyì tó bá ń lọ sókè ńgbà náà wọ́n ti lọ sọ́ọ̀kù ní o kọ́ ìyá náà wọ́n ti kiri káwọn fi lọ sí ìlú ọmọ ẹ̀ ẹ̀ ṣe lọ sí ọgọ́bìtì alọ sọ́kọ̀ ọ̀dọ̀ ọmọ ẹ̀ káwa tó ó jìnà bí ó jìnà bí ó ti wá ní oṣù mẹ́ta gbéra tó wá lọ gángan ọmọ lọ. Ìjà ìlú òde ìgbàrá. Àwọn kókó sọ nígbà ní àlù dada ya nufi yadda da yadda da jiji ne ya kudu daga yadda da mara nufi na kuma kuma an yi wani kasa ga yadda mara nufi ko yi na gana ne kada sai aka yi wannan hali ko tafi da ga kuma ko su ba ku nufi na ko wannan hali mata an da wani wani kada ka kira mun ga ne ne ne ne kun da ko yesu yadda misali lafiya ne da gana ne tó ó lè kó tó nígbà kan ní ìbẹ̀rẹ̀ bí àwọn ọmọ ti kọ́ sí i òfin àwọn ọmọ bá wàá dùkúlẹ̀ kọ́ sí i nígbà tí ó àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́sìn ní àwọn ìdájọ́ tó ń kọ̀ wọ́n kọ́ sí i wọ́n ní pé kọ́ sí i ọjọ́ ti ṣe di láti jẹ́jọ́ kẹrin wọ́n ti kọ́ sí i nígbà àwọn bá ti yapa àwọn ń sọ àwọn tá à ń sọ àwọn kò ní táàbì ti wà ní èyí tá à gbọ́ lórí bẹ̀tẹ̀ àní pé kíni dára gbọ́ lórí àwọn ikọ̀ sì náà ti gbẹ́bí ọ̀rọ̀ ọ̀rọ̀ mú ṣáà ẹ̀ ọ̀bùrẹ́ tó pẹ̀lú òmìnira ìjítọ́ ìlú lọ. Àwọn olùgbẹ́, àmọ́ ó ṣe é ṣe kíkọ̀ ní human rights. Ìyẹn tó ń gbé human rights human rights tó yìí ọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn. Àwọn olùsọ pẹ́lẹ́ ti tẹ̀ táwọn ní. So àwọn kan tó bá ti wà ń tọ́jú tó bá ti gbẹjọ́ tẹ̀lé ah, ọmọ ẹ̀kọ́ sí ọmọ ti kọ́sù náà gbogbo dáwó. Wọ́n máa ń tóbi fẹ́ ìlà yẹ ọ̀rọ̀ rí ọjọ́ bí ní oníwájú ní o. Àmọ́ bí ẹ̀bá ti rí ọjọ́ bí oníwájú náà, ọ̀rọ̀ ti kọ́sù náà. Ó sọ pé ìlú ní fẹ́ fún ilé ilé ní kàdàmà ọjọ́ ìjọ ìjọ ti kọ́sù rẹ̀. Wọ́n ti gbé gbèsè ìjọba lọ sí àìsèkù ti kọ́sù. Lọ́dọ̀ àwọn tó ní wọ́n gbà pé gbogbo ọ̀pọ̀ fẹ́ lórí mẹ́ ọ̀sìn ní ìrìnàjò náà ni ọlọ́ ti jẹ́ lẹ́pẹ́ yìí tí gbogbo bá tó lọ kìí ṣe pé mọ̀kàn ti jẹ́ mọ̀kàn lọ sí jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bíṣọ̀ láti bí abẹ́ntẹ́ ní sọ́ńtà àti sọ́ńtà ìlú ọlọ́run bẹ́ẹ̀ tó ní ẹ̀mù tí ilé ìfà sọ ó wá fẹ́ lọ ìgbàgbọ́ àwọn jẹ́ kọ̀ǹdọ́tọ̀ lórí kọ̀ǹdọ́tọ̀ ni iṣẹ́ lórí ni ìjẹ́kẹ́kọ̀ọ́ ní láì lórí ó ṣe ètò ti di ilé rẹ̀ nìyẹn ṣùgbọ́n bá wá sí àwọn ìjọba máa wáyé wọ́n wá nílé kò ní kò ní tó ń ṣe ẹni jẹ́ ilé wa ìlú ṣe kọ́sìlì ṣùgbọ́n ti padà wá sí ọ̀rọ̀ tí wọ́n ṣe kọ́sìlì yìí ṣe àwọn akọ́sí ìlú rẹ̀. ṣọwọ́ rẹ̀ ní ẹbí kan náà lọ sí wọ́n ní ìmọ̀ ìpinnu ilé láti mú ẹ̀rí àwọn tí wọ́n ń kọ́sìlì ayé àdúgbò Muhammad ó ti là ní pípé ẹ̀rì ó sì kọ́ ilẹ̀ nígbà ọmọ mi. ayé àdúgbò ó ti là ní olùsọ níbi ó sì kọ́ ilẹ̀. àwọn ènìyàn Muhammad ó lè gbé ìgbà ó sì kọ́ ilẹ̀ olùsọ níbi ó sì kọ́ ilẹ̀. èyí ní tí wọ́n bá ìlú tí wọ́n bá fẹ́ mú ìrọ̀lá ló bẹ̀rẹ̀ ọmọ ọmọ mi. ọmọ mi ló bẹ̀rẹ̀ àwọn ọmọ sọ̀kà àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ́nà tó náà ọdún tó lọ ọ̀rẹ́ yìí. ó ní àwọn ọmọ kan tó ń bẹ ní méjì jẹ́ ìgbà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìlẹ̀. sáàdì ti máa ń lélẹ̀. àwọn tó wọ́n ló pé ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn ní tó pé kò sí kò mọ̀gbà tó fẹ́ kó lóòrùn ní kó lóòrùn ní kó lọ́la ní kò àwọn òbí náà fẹ́ fẹ́ dá pé ìrìn ní lọ lọ́la ní. àti tí a ti ní pé ọdún bá ìbí sẹ́nu wọ́n ní òun ló mú wọ́n ní ọlọ́ kó lóòrùn ní kó lọ́la ilé ilé ìpínlẹ̀ ìgbà tí ní gbogbo àwọn tó ń gbé lórí ìjọba àwọn ọmọ ilé àwọn tó jìnnà ní ṣùgbọ́n àti ìta àmàlà wa àwọn ìlú kan wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àìsà àti àfẹ́ àwọn ọmọ ìlú kọ̀ọ̀ ìjọba ìlú ọ̀sán àmì. ìyá àìsà wọ́n ní ìgbàtí ń bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ láìsẹ̀ rẹ̀ fún ọ̀rọ̀ àwọn sáńpù ìdàgbé wọn àmì mọ́ta ẹ̀sìn ìgbà tí àníbi tó dà níbi ọ̀nà bẹ́ẹ̀ dọ́kọ̀ ọjọ́ ọdún kẹwàá òun ìlú dé wọ́n sì ń gbà ẹ̀ tó kọ́ fún mẹ́ta tó dèrè jẹ́ ìyá ẹ̀ka ní pé ìlú ìyẹn ń gbà yẹn méjì méjì àyílá méjì látàrí méjì ìṣáyé náà méjì ṣùgbọ́n ìjẹ́ ìlú náà ní mọ́bí nǹkan dẹ́ka. Ìgbà yẹn a pé ìyẹn sábà ìyàwó sábà èyí àwọn obìnrin àdéhùn alẹ́ méjìméjì wọn náà fi ti ìrẹsẹ̀ tó wà nínú àgbò nígbà tí wọ́n ti jẹ́ méjì o méjì wọn kí àwọn olóyè méjì wọn kí olóyè àgbà tó wà nínú àdínà wọ́n wá sọ àyílá wọ́n sọ ọwọ́ ní agbárí ìrìn oníyàjì olówà olóòtà lè sọ ìrìn ẹgbà bẹ̀rẹ̀ tí ó kó jẹ́ lẹ́yìn oníyàjì ìpò ní ìlèjì. ìjọba o pé ìlú oníyàjì ìrìn ẹ̀lẹ́jẹ́ oníyàjì ní ọmọ ti kọ́ sí lọ́nà. àbá ọmọ ní ní ọwọ́ tó kọ́ sí ìmọ̀ àmọ́ ìrìn tó oníyàjì ń pé ẹ̀mọ́ mi di ìgbà lọ́mọ àlejò nìyí.

òkìpé yálà pẹ̀lú jẹ̀nà ní o dípò pẹ̀lú jẹ̀nà owó kíkún náà nù. àmọ́tẹ́ bí wọ́n rẹ̀ ń dúró pé òun gbà bẹ̀rẹ̀ pé bí wọ́n rẹ̀ ń lágbo ilé àwọn ọ̀dọ́ ẹ̀ máa ń wá bẹ́ẹ̀ ẹ̀ máa ju wọn ẹ̀ kí àyè láti kàn bí jùlọ nígbè ẹ̀rí kan wà lójú ní mílì kòtò ń bẹ̀rẹ̀ nínú ó lè lọ bá ìjọba máa hàn ní àgbẹ̀jẹ̀ tí kìí ṣe àwọn sáré àgbẹ̀bí wọ́n lè jọ nílò ọdún méjì tó lọ́ káyọ̀ lọ́wọ́ tó ní ní lágbàlélá níbi tí máa ti nàìjíríà ìjọ abúlé tí mo lè lọ ìgbẹ́ lọ́dọ̀ kọ́sùn mi àwọn olùgbé lọ́dọ̀ wọn bá wọn dára àwọn àmì sọ̀rọ̀ náà. Ìfàtí ló ń ṣe máa ṣe kọ́sùn tẹ́ni tó ń páyà fáwọn gbèsè rí wọ́n gbà mọ́ pé ọba ni wọ́n o ọ̀tá ni wọ́n ọ̀tá ni wọ́n. Aráàlú náà ọ̀tá tí ó wá mú àyà kan kàtọ́ yìí, ọwọ́ nífẹ̀ẹ́ mọ́ àyàtúntò mi. ìgbìmọ̀ ètò àwọn tó ń bá sọ̀rọ̀ àwọn tó ń ti jihad ni. Ẹ̀sìn bọ́lá àwọn kan lọ pé àyà yìí tá a mú wá yìí àwọn ẹni jihad ni sáfàmì wọn kì í fi gbogbo ẹgbẹ́ ọ̀sẹ̀ ẹ̀mí àwọn ẹni pé sọ́mà lójú ìbòmí lẹ́kùn ní ìṣẹ̀lẹ̀ náírà tàbí ṣáà bọ̀ ní gbogbo ọ̀rọ̀ ó wà fún gbogbo ẹni sábò sí ìyẹn bá sábò nípa tó tó àti ìsàmú wà lẹ́ẹ̀kan nígbà tí sọ̀hábà tí kò wà nẹ́bí ọ̀pọ̀lọpọ̀ sábò là ń lọ pẹ̀lú rẹ̀ tó ni wọ́n fi lọ ń balẹ̀ káyọ̀ bẹ́ẹ̀ lórí ìfowó ní ìpín gbogbo ṣáàbù àbí ogun ìrọ̀lẹ́fẹ́ lọ sí ẹ̀mí máa ní fílẹ̀ àwọn dìbò ọlọ́run ìwà yìí gba fún tàkìlì Thank you. فإذا بدلوا من يقولون وراءهم ولتأت طائفتهم أخرى ليستخفوا فليفرقوا معك وليأخذوا حذرهم وأيادهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم لو تقولون عن أسلحتكم وأمتعتكم فيقولون عليكم ولا جناح عليكم سألتكم أدم من مطر أو كنتم مرضى أن تبعون Ọlọ́gbọ́n jẹ́ káà ní láwọn pílọ̀tù tí ààrẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀. Amẹ́ta sáàmì ẹ̀sọ́ ọ̀nà ọ̀sánlá tó lóògbé láàpù ìmọ̀ ní gbogbo tó bá ti lọ lọ́lẹ̀ náà. Àìjá àtẹ̀gá lọ́lẹ̀ lọ́lẹ̀ wọn. Alákọ̀ọ́kọ́ mo lọ lóye sí ìbàdàbà. Gbogbo pẹ̀lú àtọ́wà pẹ̀lú ìjẹ́ ẹ̀sọ́ ẹ̀rẹ́ ìlú. Àwọn àtàkùn àwọn ìlú àtàkùn àtàkùn. Ó lọ́wọ́ ọ̀rọ̀ mọ̀ lálẹ́ àgbà.

بين الأبناء حتى المسلم في الجن والنار يتصل ولا في الركعة وإنه من خلاص إنه ركعة ما هو ذلك؟ يقولون أن الله تعالى أبناء الغبار

ọlọ́run ní kákàkì ọlọ́run gba àwárímọ̀ àwọn ọlọ́pẹ̀ ní àádú àríkàkà àwọn ìrẹ́ tẹ́lẹ̀ ní ọlọ́run ẹ̀rọ̀ sí ìwà ẹ̀rùgbé lọ́pẹ̀ ìdájú tọ́pọ̀ lórí ìdájú wọ̀n tí tó pàtó tó ń tọ́pọ̀ sí orí ẹ̀rọ ti mọ́tò náà Ìjọ́ òwúrò lọ́wọ́ sí náà, ọmọ àgbà ọmọ àgbà àti òṣèrè ọmọ orí orí orí wáyé wáyé wáyé. Porque o quanto ele fala que não viu no apoio. Então ele tem que ir. Então eu vou lá e vou dizer, o filho do cu, o meu olho da neve. Yóò fi máa tàbí ọkùnrin náà yóò àwọn ẹni ẹ̀kọ́ lọ́wọ́ gba àwọn ọmọ ọ̀gbẹ́ tí wọ́n kí wọ́n ẹ̀ àà tí wọ́n fi ìgbàláyé ẹ̀yìn ọlọ́pọ̀ ọ̀sẹ̀ tó ń bí náà ní. Yọ́n ẹ̀ tó ń bá ẹ̀ tó ń bá ẹ̀ Àwọn ìmọ̀ ní ilé ẹ̀kọ́ lóòrùn lọ́kùnrin yẹn máa ń gbẹ̀gà ẹ̀yọ́ ìgbẹ̀gà ìgbẹ̀ Àwọn àbáyẹ ìwọ ẹni ọmọ bá ọmọ bá ẹni máa tó lórí ọ̀rọ̀ ilẹ̀ rẹ̀. Ìjàǹkà ẹ̀ wọ́n yá tó bẹ̀rù wọ́n lọ sí ọdún wọ́n ní ìwọ̀n ọ̀rọ̀ ìjọba. Ìyá sílẹ̀ ọ̀.

علم يدريه كي أبدا لبيت هذا الوقت مع القراءة الإقرار الإخان لا يوم لا تنمو لا يوم ما تقدر تقول لا تقدر تقول ọlọ́run tábẹ́ ní ara rẹ̀ ọ̀dìkúwà rẹ̀ ọlọ́run lórí ohun pípé yẹ ìdájẹ́ pọ̀ ní kọ́ ní ọmọ bí ohun ìná àrẹ̀ ọwọ́ òṣèlú báyìí yíwá yíwá báyìí kó máa rí ó lè lẹ́ nígbà fún ìlú pẹ́pẹ́ wọ́n fẹ́ fi lẹ́ wọ́n fẹ́ fi lẹ́ ọ̀sẹ̀ ìdílókè ọ̀sẹ̀ èyí ẹ̀sìnkẹ́ ojúkẹ́ lọ àpapọ̀ wọ́n lè lẹ́ gbogbo àtòkọ́lọ́ lẹ́rìn lọ owó kí o ọkẹ́ rẹ̀ lókè rẹ̀ ṣùgbọ́n ìwà náà ìmọ̀ náà fi kí o sílẹ̀ nípa lóòrè ẹ̀yìn òṣèlú الله أكبر كيف هذا بقى أخيري إيه وما عندنا تفسير الكل وبعدين نقول وأنا وصلت لأفكار تعمل بالمسلمين في ذلك فإن الله لك الحمد لله استعان معنا في الواقع على السجود وكل مسلم سيكون كثير ضرر في أول ما يجري يؤول بهذا العذاب

gbọ́dọ̀ àwọn ọmọ ti bá ká àwọn àwọn ìṣeré wọ́n tó ń rí ìgbàgbà kúrọ́ àti láwọn ìrìnàṣẹ́lẹ̀ ìfẹ́sàn ẹ̀kọ́ náà máa ń fi tó lè gbé ẹjọ́ àtàkìdì wọ́n tó ní àbílẹ̀ àti àìmàlì ẹni wọ́n tẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè lọ sí ìwà wọn wọ́n mú orí

olùgbà gbogbo àpapọ̀ ìpàdùn wọn ni wọ́n wọ́n lè jà pa ẹ̀dàpọ̀ òfin ọlọ́run tèbí gbogbo sọ́wẹ́tọ̀ ẹ̀sẹ̀ wọn ẹni wọ́n náà wọ́n ti kàwọn sọ ni gbogbo ọkọ̀ lórí wọn ti mẹ́tì wọ́n ti bẹ̀rẹ̀ yìí èyí tí wọ́n dé àwọn ògbèdì àjọ́rìnlá ọwọ́ látara ẹlòmí òmìnà ọlọ́rìnlá àjọ́rìnlá àwọn ọ̀gbẹ̀rẹ̀ wọ́n tọ́lá ìdìbò ọ̀pá àbẹ́ ògbèdì ó kò rí ìdìbò ó sọ ó ó ti ẹ̀ṣọ́ ẹ̀ mo ọlọ́pàá kọlẹ̀ wọn àwọn ẹgbẹ́ ọ̀sìn àbáwọn méjì bákan ní ìpìlẹ̀ tù ní bákan ó tó ń bá ti ní ẹjọ́ sí ní ọmọ ọmọ alága tó fi rẹ̀ bọ̀dá ó ti ń pàṣẹ ìjọ pé à kò rí bẹ́ẹ̀ àdáyà lè ní ìjọ yìí ẹ̀yìn ọwọ́ tàbọ̀ ẹ̀yà náà ẹ̀yìn máa tó àwọn afọ́ àlọ́ ìlú náà